I have 45 can charge, what is why he gives me. I'll there. We'll stroll out 44. One can charge, Lofi. Lofi. Oh, mi mọ̀lẹ̀. Because mo sọ yìí, Alhaji wa sọ̀rọ̀ àbí Pasuma. Nígbà tí mo tẹ̀lé kẹ́kọ̀ọ́, kò mọ̀ mẹ́ra. Ti Màláíkà. Ìjọ́ tí mo to prison, mo kàn sọ wọn pé Ọlọ́run kápẹ́ lọ́wọ́ tọ́lù wà. Àwọn gbọ́dọ̀ gbókùn mi jáde nígbà. Àwọn èèyàn ń kú lójoojúmọ́ prison. Mo ti ṣe many dirty things. Tẹ́lẹ̀. Tẹ́lẹ̀ àti ro. But dirty thing tí mo ṣe náà, ìkọ̀kan tí mo fi kún ni pé mi ì gbẹ̀mí èèyàn. Hmm. mo ti bá wọn ṣe nígbà yẹn. nígbà yẹn yàtọ̀ sẹ́yìn tí kò ní fa ṣẹlẹ̀ mọ́tà ìmáfi parẹ́. agbára ọlọ́run. mọ́fà ẹ̀mẹ́ta tó wà lókàn náà jọ wa fayose efcc arrest wọn inú sẹ́ẹ̀ mi lọ́wọ́. so all together movie mélòó lẹ ti wá produce. àmọ́ a sọ pé movie mo produce wà á dà kéré jù kò ṣe àwọn fifty. gbẹ wọn kò ń ṣílẹ̀ rárá pé bí wọ́n ní welcome sir welcome sir yẹ́dà pé ẹ tó ṣe gbèdé welcome sir yẹn tọ́wọ́ náà kọ̀ yẹn twenty wa tó bá di jọ́ kejì which is which is this uh, verse in the Bible, Psalm 50, verse 15. Okay? All upon my name, the twelve trouble, trouble, and I shall deliver you. You shall give glory to my name. Bobrisky, see prison six months or something. I Àjọ máa dètè èèyàn kan ni. Ẹ kò rárá sí àbí. Good one year. Ah, go second. kan lọ́kọ́ lọ́kọ́ tó gbé ọkọ̀ sára. Ẹ For one year, one year prison. Redeem Church, Pastor Adeboye, only try. At least every Sunday, three thousand inmates. A máa go. oúnjẹ Jehovah, take away plate, jollof fries hot water kankan àti ẹran méjì máa tún máa fún every sunday. every sunday, sunday. from the redeemed church. ṣé wàá yìí ìjáde mi kò easy fún mi rárá mo mọ tí mo lè ṣe jẹ́ tí mo ti jáde tí bá fẹ́ ra mọ́tò hundred million láàrin one week màá rà ọ̀nà yẹn mi ẹ̀ wọ́n. ọ̀dẹ̀ máa dẹ̀ torí orí ẹja ó ṣàyàwó ẹ̀ wẹ́lẹ̀wẹ́lẹ̀ ó kó sínú báàgì sínú ẹ̀fílò ó wá ti ẹ̀ẹ́dẹ̀gbàdo rẹ̀ lọ sílé wọn àánú ẹ̀ ìgbèlódọ́pẹ̀sì ó bọ̀ wọ́n tí mo sọ wọ́n ṣe wà prison for that orí ẹja ló gbé orí ẹja kan máa ń pè prison. ṣé wọ́n ṣe ni orí ẹja. ibi tí ń tọ́jú ó tún fún olórúkọ burúkú. wọ́n sọmi ti dàgbà hmm. wọ́n sọmi dàgbà wọ́n bọ́ lọ́lọ́run ìkọ̀kan kò jọ ìyá yìí bàbá mi lọ́run jẹ́ kí n ṣe jẹ́ kó jèrè mi. ẹ ti sọ yẹn ìpè kí it's okay it's okay. ọlọ́run àti tó dáa. àmín. bá gbé sùn láàárọ̀ kọ́ ló máa sùn lọ́sàn. gbogbo tí mo ṣe wáyé mi ì ṣe wáyé pé bí a kì í kọ́kọ́ tì mí sí àfi ayé ni gbogbo ẹgbẹ́ yẹn lọ́dà my dear sister ìgbà tí mo máa débi tí mo dé for six years tí mo láǹfààní sí obìnrin yẹn mi tó wù mí gan ni pé mo gbọ́dọ̀ mọ̀ sọ ẹ̀sà foundation mi mo fẹ́ máa help on inmates. ẹ fẹ́ máa help àwọn inmates. mo fẹ́ máa lọ sí different prisons. kí ni kí ni ó fa ọ̀rọ̀ iphone ná iphone issue yẹn gangan gangan kí ló ṣẹlẹ̀ gangan ní time yẹn. issue ọ̀rọ̀ fóònù ọ̀lọ́fóònù ọ̀rọ̀ yẹn wọ́ wa gan. ó wọ́ wa. gan.